الحمد لله رب العالمين الحمد لله الذي جعل القناعة من أخلاق الصالحين وهو أن يرضي العبد بما قسمه الله وأعطاه من النعم من صحة وعافية ومال ومسكن وزوجة وأولاد وغير ذلك وأن يرى نفسه أنه أفضل من جميع خلق الله وأن يلهج لسانه دائما بالذكر والشكر بالمنعم فيقول الحمد لله الذي فضلني على كثير من عباده المؤمنين وأن لا يتسخط المقدور أبدا أن يرضى بما قسمه من النعم الجليلة التي ينعم الله بها على أصحاب القلوب السليمة والنفوس المطمئنة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعد كلامه قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم كثيرا تسليما كثيرا عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن القناعة سبب لنيل محبة الله سبحانه وعلامة كمال الإيمان وتجعل الإنسان بيعيش حياة أنيئة طيبة تنشر المحبة بين الناس تكسب الإنسان قوة الإيمان وثقة به والرضا بما قسم به وتعفيف بما في أيدي الناس أما في أيدي الناس وتكسب صاحبها من النفس وبسبيل راحة النفس وطريق موصل إلى الجنة وسبب ببركة من الله سبحانه وغير ذلك أيها المسلمون اعلموا أن القناعة هي الرضا بما أعطى الله سبحانه ورضا بالقسم ورضا بما دون الكفاء كفاية وترك التصرف إلى المفقود والاستغناء بالموجود فيا عباد الله لتخلي لخلق القناعة جاء قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة فاخترى هذه الآية يعني فلنحيينه حياة طيبة فسره علي بن أبي طالب والحسن البصري ومحمد بن كعب إلى صناعة هذا فهم ولو وبا ọba tó péye ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba aláàánú ọba olóore ọba alámọ̀tán ọba ẹ̀yìn ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó ṣe ìní ayọ̀ ọkàn ayọ̀ ọkàn ó ṣe é ní ìwà fún gbogbo ẹni ọba jẹ́ ẹni rẹ lórílẹ̀ tí wọ́n bá ń ròyìn ẹnìkan kí ẹni rẹ nínú mùsùlùmí nínú wà tí wọ́n retí nínú ẹni kó ní ayọ̀ ọkàn ayọ̀ ọkàn yìí òun náà ní kí ẹrú ọyọ́nu tí ń tọ́lọ́run ó sì gbà pẹ̀lú oore òun ìdẹ̀ra èyí tọ́lọ́run bá fún òun bákan náà ó sì jẹ́ nìkan tó yẹ pé kò ní nẹ́gà tó orí tọ́lọ́run bá ti fẹ́ lómi pé a jẹ́ tó eléyìí sí ni èyí ọlọ́run bá ṣe fún yọ máa dúpẹ́ lórí ẹ̀ yóò sì yọ́nú sí yálà nínú àlàáfíà yálà nínú kéèyàn já pé yálà nínú àrísìkí nínú dúkìá nínú kọ́lọ́wọ́ bó fúnni ní ìgbélé ilé tọ́rọrùn tó dùn gbé kódò lè kọlọkọ ṣùgbọ́n bá fún ní ìsinmi nínú gbé ara àdẹ́ra ní ọyọ́nú tí ń tọ́lọ́run ti kóhun náà nínú oore bá máa ń ṣe fẹ́dà tí ń gbọ́dọ̀ nípa náà pẹ̀lú ẹ̀ tàbí ọkọ bá bá pín sí ọ̀dọ̀ wa ìyàwó tọ́lọ́wọ́n bá kọ́ pé mi ò ní ni mo ní èyí tọ́lọ́wọ́n bá kọ́ pé wọ́n ní ọkọ tọ́lọ́wọ́n bá kọ́ pé yóò ṣe ẹ̀sẹ̀ ní o eléyìí wọn ọlọ́run bá ti pín káyàn nínú tẹ̀mí ayé kéèyàn yọnu sí kéèyàn yọnu sí yọnu sí yìí òun là ń pè ní adúkọ náà kéèyàn láyọ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni orí ọmọ ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run a máa retí kọ́lọ́run bójú ogún ọmọ rẹ ọmọ pọ̀ tọ́lọ́mọ bàbá lè sọ́mọ́ jogún fẹ́dà èyí ọlọ́mọ bá ti ní kí wọ́n pín kí ọ́ dúpẹ́ tọ́lọ́mọ lórí ẹ̀ ọ̀dáyọ̀ ọ̀kan pẹ̀lú ẹ̀ kò sì máa bẹ tì í ọmọ ń wọn ń wọn ọmọ ń wọn gbogbo àwọn ọmọ yìí ni ọlọ́run wa ìyọ́lọ́mọ bá pín kàwá a dúpẹ́ fọ́lọ́wọ́n bá lórí ẹ̀ a sì sọ ọ̀rọ̀ bí tọ́ bá sẹ́kùn a sì dáyọ̀ ọkàn pẹ̀lú ìtọ́lọ́wọ́n bá pín fún wa ìsì ń bẹ̀fẹ́ lómi yọ dààmú dààmú ọlọ́wọ́n bò ní jogún fún ó lè fẹ́ kéní yọ lọ ó lè fẹ́ kejì yọ lọ ó lè fẹ́ lórí mẹ́wàá kò sí kẹ̀kẹ́ jogún ọmọ fún nínú gbogbo wọn ẹlòmíì ti máa bẹ kò sí kẹ̀kẹ́ lọ lọ́dọ̀ rẹ̀ yọ fẹ́ kéní kejì kẹta kẹrin pàbó náà ní ọjà sí ìpínsọ́nà bá pín kan lórílẹ̀ ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bó ti wá mú eléyìí wá ládẹ́wọ́ àwọn oore mi ń tẹ́tọ́ wá fi sábẹ́ èyí nẹ́gà lọ́dọ̀ tiẹ̀ ọjà dẹ́wò fóun nínú oore kéèyàn láyọ̀ pẹ̀lú fi fún nínú oore ilé ayé wá gbà pé àfi òun

الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين النبي سليمان àti bàbá rẹ̀ Dáúd wọ́n bẹ lọ́wọ́ ọba pẹ̀lú gbólóhùn yìí wọ́n sì fẹ́ jẹ́ káwa ní ọmọ sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọpẹ́ kọ́ máa jẹ́ tọ́lọ́run ọba tó ṣe àjùlọ tó pọ̀ fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tèmi bá ní tèmi ò tó lóore téèyàn bá wu àwọn èèyàn tí ń bẹ ní ọ̀rọ̀ èèyàn ni wọ́n máa dúpẹ́ fọlọ́run bá pé mo máa dúpẹ́ ọlọ́run sórí àlàáfíà ní kí n sọ ni àbí oore ìjẹ̀mú bí iṣẹ́ rí jẹ níwọ̀nba tí ìṣẹ̀ṣẹ̀ máa tọrọ àbí oore pé ń jáde ńlé ń nírọ̀rùn ẹlòmí ń bẹ tó ṣe pé wọn ò sí ẹ̀wulẹ̀ rí mọ́ ń bẹ ni àbúṣe ẹ̀sí kú kò sí ìtọ́kàn àwọn èèyàn lórí rẹ̀ pé ń ni àbí òṣè láyé sì ń bẹ wọ́n ń rẹ̀ nídà kọ́ńkọ́ ṣùgbọ́n ìṣẹ̀mí wo ni wọ́n ń lò níbi tó wà ni wọn ò mọrú ìṣẹ̀mí ti ń lò sì wa ti ń gbórílẹ̀ ayé náà ṣùgbọ́n kò fi àlàáfíà kò fi lùtẹ̀ ní ayé tọ́lọ̀ bá ní kéènì àti ọjọ́ máa bẹ̀lẹ́ tọ́lá láàáfíà tá a jẹ́ mùsùlùmí tá a sì ń lóore níwọ̀n bá tọ́lọ̀ bá ń pé fún wa àtọ́lẹ́ndé ìpínta máa tọ́pẹ́ alhamdulillahi alladhi faddalani ala kathirin min ibadihi al-mu'minin gbogbo ọgbẹ́ kọ́ máa jẹ́ tọ́lọ́n tọ́lọ́n bá fi mí ṣe àjùlọ lórí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó ṣe pé a máa yọnu sùn tí ohun oore tọ́lọ́n bá ṣe fún wa pé kí ni oore ọ̀hún náà dà kí ni mo wá ní nísì ẹni tó ṣe pọ́n sojú mi bí ẹni tó ṣe pọ́n sojú mi dá ẹni tó ṣe pé mi ga mo sọ súnà rẹ̀ ẹni tó ṣe pé mo súnà rẹ̀ báyìí òun ló ti bẹ̀rẹ̀ sí ló bá òun ló bẹ̀rẹ̀ sí pọ́lé báyìí báyìí òun ló sí ìsìntọ́lọ́wọ́ bá pín fóun nínú ìdẹ̀ra alé ayé ó sì jẹ́ nìkan tó ṣe pé kọ́kàn rẹ̀ ó fúyẹ́ tó bá rí àwọn ọ̀kẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́wọ́ bá dá wọn lóhùn ju tiẹ̀ lọ lójú tóun fi wò ó ṣùgbọ́n gbogbo ẹ̀dá iná ìlú níbi tó kù sí tóun ní ọmọ abẹ lọ́wọ́n bá fún péré ọlọ́run á ah! ọgbà kínní yìí lọ́wọ́ mi fún mi ọ̀wá tó ń tọ̀hún lórílẹ̀ ayé tọ́lọ́wọ́ wá kó gbogbo ẹ̀ sọ́dọ̀ tiẹ̀ tí ọ̀wá tó ń tó sẹ́kùn àríwú wọn lórílẹ̀ ayé kódà tó yẹ máa wà nẹ́bẹ̀ ọlọ́run ó ní tọ́lọ́wọ́n bọba àlejò alátọ́gbà lọ́wọ́ tí wọ́n náà tọ́lọ́wọ́n báwọn náà nẹ́gà sí pé táwọn bá tún nírú eléyìí táwọn bá tínú rẹ eléyìí táwọn bá tínú rẹ eléyìí tọ́pọ̀lọpọ̀ wọn ti lọ bẹ lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bò fún wọn tí wọ́n tún kò lórílẹ̀ ayé àwọn tá a jẹ́ sàn ọlọ́run ẹja gbà pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ní ṣe ọlọ́run bá ti rẹ̀ sí wa ó sì jẹ́ ẹrúṣẹ́ ọlọ́run ó sì jó ṣiṣẹ́ rẹ̀ ihun tó sọ fún wa náà nínú ọ̀rọ̀ rẹ̀ náà ni pé ọ̀dẹ̀ afúláhàmọ̀ ẹni wọ́n bá gbà pàṣíláàmù tó jẹ́ mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ ó máa jèrè gbogbo èrè ilé ayé òun ni kéèyàn jẹ́ mùsùlùmí ó jẹ́ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam kó fi gbólóhùn kọ́ dí kó fi parí ẹ̀ ọ̀dì afúláhà mani asùlámà táàbà sọ pé èèyàn jèrè ẹni wọ́n bá islam òun ló jèrè ilé ayé o yóò tó wá jèrè jẹun yàlùkì yàmà òun sì pàpà irú ẹni bẹ́ẹ̀ wọ́n tó wá ṣáàṣì kí fún níwọ̀n ọba níwọ̀n tún wọ́n sì ọkọ̀ náà hù lọ́hù bí máa àtá ìhun tọ́lọ́ ọba wá fún yẹn ọ wá láyọ̀ pẹ̀lú ẹ̀ ah! orí pé tọ́dọ̀ ẹni tá ń wí ayé gẹ́gẹ́ bá lẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam sọ fún ẹ̀nà àdìsí káàkiri ọlọ́ba níbi ní ọlọ́ba ara ilé ìrànta abẹ́rẹ́ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi jọjọ́ ẹ̀sìn lẹ́yìn ilé ìyàwó ta jẹ́ ni ìláyọ̀ ọkàn ẹ̀yìn mi ẹjá lọ́mọ pé séyàn ní ayọ̀ ọkàn sábàbí ni ọba máa fi nífẹ̀ẹ́ sí yàn ẹni ọba ní ayọ̀ ọkàn nínú tọ́lọ́wọ́n bá pín fún ọlọ́wọ́n nífẹ̀ẹ́ ìdàkejì ní pé tọ̀ọ̀bẹ́ ṣe láyọ̀ ọkàn nínú tọ́lọ́wọ́n fún ọlọ́wọ́n rẹ̀ tóró nínú àmì pé yẹn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìní ayọ̀ ọkà ìsì máa ń jẹ́ kí ìgbésí ayé èèyàn rọrùn dáadáa ìgbésí ayé èèyàn àwọn èèyàn máa wò yẹn gẹ́gẹ́ bí gold àwọn èèyàn máa wò yẹn gẹ́gẹ́ bí ń ọ̀bá torí pé òrojọ́ rẹ̀ fún ọba lòún rò fún wá rojọ́ fún ọlọ́run ọba yẹn àti ọmọ gan-an léyìí tó sì jẹ́ pé àwọn èèyàn máa gẹ́gẹ́ bí ká ní pé ọ̀sẹ́ni tó da látara ìní ayọ̀ ọkàn oore ohun tọ́lọ́wọ́n bá ṣe fún ìní ayọ̀ ọkàn ìmọ̀ ń fa sábà bí ó káwọn èèyàn kí wọ́n nífẹ̀ẹ́ èèyàn àwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn torí pé ohun tí ń bẹ lọ́wọ́ wọn ò ń sàdó àfi fún wọn ó sì rẹ́kẹ̀ pé kọ́ bàjẹ́ fún wọn bẹ́ẹ̀ ó sì wò ó níwò pé wọ́n gbọ́dọ̀ máa mú wá nínú ihun tí ọlọ́run bá ṣe fún wọn tọ́bẹ̀ ti rí bẹ́ẹ̀ pé ohun tọ́lọ́run bá ṣe fáwọn èèyàn ó dóńdó pé kí wọ́n mú wá bẹ́ẹ̀ ó sì dóńdó kọ́ bàjẹ́ fún wọn kódà ó tún wá kó tún da sí fún wọn ni àtúlá ah, àtàwọn èèyàn nífẹ̀ẹ́ o nínú ohun tá a máa ṣàlàyé lónìí ni ìní ị ma ìmọ̀ ń fa sábàbí kí ìgbàgbọ́ yìí ó lékún sí ìní ayọ̀ ọkàn ìmọ̀ ń fa kéèyàn ń yọnu tí ohun tí ọlọ́run bá pín èèyàn ìní fa kéèyàn ní tọrọ lọ́wọ́ àwọn èèyàn ìní ń fa sábàbí kéèyàn rọrọ ẹni rọrọ ọkà ni wọ́n pè ẹni tí ò bẹ́ ti rọrọ ka olùsíní lẹ́bí a sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ nínú àwọn àdìsá náà gbéyẹ̀ òjò ni ìní ayọ̀ ọkà sábàbí lọ́jẹ́ o tí yóò fi fúra rẹ̀ nísìnyí ò ní dààmú lọ títí ò ní sáré yẹ lọ ọ wá jẹ ẹmú níwọ̀n bá níwọ̀n wọ́n ṣùgbọ́n ò ní sáré tayọ ẹ̀mí ò sì ní sáré tayọ bí ọba òrìn ọ ò sì ní sáré tayọ ọwá lọ kọlu tírélà nínú ayé rẹ látara pé ohun tọ́lọ́wọ́n bá pín sí ọ̀hún ọláyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ ìláyọ̀ sábàbí lọ́jọ́ o láti fi rámi jẹun o bákan náà èrè ní ayọ̀ tí máa ń pa sábàbí kí nínú tẹ̀mí ayé yẹn àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo lọ dájú pé ayọ̀ yìí òun bá fún yẹn òun bá

ó yi yìí kọ̀ wá sí ọkọ̀ tó ọjẹ́ nínú àwọn ọkọ̀ yìí tó jẹ́ èsì tọ́jà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tọ́lọ́ bá lẹ́ńtẹ́ pé kan ìwọ lọ́jẹ́ nínú àwọn ọlọ́rọ̀ láwùjọ àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ìwà ní ayọ̀ òun lọ́lọ́run bá torí ẹ̀sọ́ fún wa nú sọ́tù nahal láyà náà sẹ́wọ̀n báyìí pé mọ̀nà amílà sọ́ọ̀lẹ̀há ẹni yóò tọ́ bá ṣiṣẹ́ rere ìǹdákàrí ni àwọn òǹsà ọkùnrin lọ́jẹ́ ni àbóbìnrin wọ́n

ìgbésí ayé tó mọ́ kẹgá wọn ní túmọ̀ rẹ̀ lẹ́ni pé ọlọ́run kó fún un ní ayọ̀ ọkà lórí ìwọ̀nba yòówù tí bá wá ń ba nínú dáadáa náà sẹ̀mí ayé yóò láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ yóò sì máa dúpẹ́ ọlọ́run ìláyọ̀ ọkàn sábàbí lọ́jẹ́ tí yẹn fi jèrè sábàbí fi nífẹ̀ẹ́ yẹn sábàbí lọ́jẹ́ fi nífẹ̀ẹ́ yẹn kan náà ẹni tá a ní àbúrò àbúrò fọ́yá nínú àwọn tó gba àdínú mẹ́sì ìhà tàbí yìí lọ́gbà wa tí yóò ní lójú ayé ànẹ́bí tẹ́lẹ̀ síwájú kó tó gbẹ́ Islam ìrìn àjò ni wọ́n ṣe tí wọ́n fi rí bí wọ́n so dàjáde máa ìdé rẹ̀ padà lọ́wọ́ fanẹ́bí ní o ìrí dàjáde bí tí wọ́n so mọ́ lóun sọ ọlọ́run bá sọ ń jẹ́ náà pé èmi nìkan kọ́ ní ń gọ gbogbo àwọn mùsùlùmí gbọ́ ohun tó sọ yìí òun tí ọlọ́run bá ní wọ́n pépè sọ̀látù jàmíà wọ́n kó àwọn èèyàn jọ ànábì wa Muhammad sọ́lá tó sọ fáwọn èèyàn pé ohun tí sí máa ń sọ mẹ́rin nípa dàjá nínú sọ́yí Muslim ọ̀kan náà ọmọ ọ̀yá iná lọ́wọ́ tí ṣe àbútẹ̀mímì járí àbúrúkọ ìyàtẹ̀mímì járí ọ wá láti wá Islam ṣùgbọ́n tó wọ́n sábà bí Islam rẹ̀ jọ sọ àbúrúkọ ìyà ìlọ́wọ́ sọ ohun tó rí pẹ̀lú dàjá níbi wọ́n so má tàwọn tó wà lábẹ́ rẹ̀ àwọn lọ́wọ́ àgbà àdìsí wa ó sọ fún apárákùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó rí sí Ọlọ́run ṣàlàyé fún mi tọ́ka fún mi iṣẹ́ kan tí n bá ti ṣiṣẹ́ náà ahabbani Allah àwọn èèyàn nífẹ̀ẹ́ mi ahabbani Allah àwọn èèyàn ọlọ́run bó nífẹ̀ẹ́ mi àwọn èèyàn yóò sì nífẹ̀ẹ́ mi ẹni tó bọ́lọ́run bá ṣe nífẹ̀ẹ́ mi làwọn èèyàn nífẹ̀ẹ́ mi pẹ̀lú sẹ́nà ó ń ṣe ọlọ́run bá sọ fún wa pé ìsìn àjò ti tú nìyà ọ̀rá yé sá ohun tí ń bẹ ńlẹ̀ ayé má tú láti pé tú láti ọgbọ́dọ̀ kàn ọ́ lọ́wọ́ ìyá ọlọ́run bàbá pín kàn yọnu ìtumọ̀ rẹ̀ nu tọ́ bẹ́ẹ̀ ṣe iráyé sá ìdíkù ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣe

bó olówó kò ní tó ọ́sà máa kọ̀m̀plé ní sáà àwọn èèyàn máa wọ̀ pé aládùúgbò ah, rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún ọ yìí níkẹyìn wọn padà máa sọ ní pé lágbájá áà ah, kò mú orí ohun tọ́lọ̀ bá ṣe fún lágbájá áà ah, ẹnìkẹni tó ṣe pé dúkìá tọ́lọ̀ bá jogún fún gan ọ̀sálùbá ìkàǹdẹ̀ torí pé kọ̀m̀plé rẹ̀ ti pọ̀ jù tó sì jẹ́ pé oore tọ́lọ̀ bá ṣe fún kìí ṣe ohun tó yẹ kọ́ máa kọ̀m̀plé rárá ohun tọ́lọ̀ bá ṣe fún wa nínú oore

ìmọ́ni ó díẹ̀ ilẹ̀ Islam ẹni yóò tọ́lọ́ bá fi ọ̀nà Islam tó bá fi mọ́ nínú tẹ̀mí ayé rẹ̀ ẹ bá ń fún ní ròdù ní gbóore ọjà tó ń tọ̀hún àdúgbẹ́ fọ́lọ́n bá tọ́lọ́n ti wá mùsùlùmí fọ́lọ́n kọ́ mọ́gbà Islam náà lọ́wọ́ wa wọ̀kánà àìṣòho kàfáàfà ìrẹ́ ẹni bẹ́ẹ̀ tí tí wọ́n ń lo ìsẹ̀mí èyí tó fẹ́ pé kò sí nira ń bẹ̀ kò sì pọ̀ lápọ̀jù yẹni gbówó ní ọ̀pọ̀ lápọ̀jù táwọn yẹn wá ń wó níwó fẹ́ áà àfohún àfohún tẹ́sìn ọlọ́wọ̀n bọ̀ tàà lóṣì ìtumọ̀ wà káàna àìṣòro káfàfà ìsẹ̀mí ayé rẹ̀ ọ wà níwọ̀ntúnwọ̀nsì wọ̀kọ́nù náà ha fún láyọ̀ ọkàn pẹ̀lú orí ńlá ni àti o bá ló bákan náà ìní ọkàn ìmọ̀ nfa sábàbí kéèyàn ìsì nfa sábàbí kéèyàn jẹ́ nìkan tó ṣe pé gbogbo àwọn òyòròyò olé ayé yóò ní jẹ́ tuntun lọ́dún èèyàn ó ọba ọba ní pé lẹ́sẹ̀lẹ̀ gínà à ń kẹ́sìlọ́ ti o ẹni tó kó dúkìá jọ o àwa lóyún ti máa rí wọn láwùjọ wa yìí kìí ṣe ọlọ́rọ̀ ni wọ́n wọ́n pọ̀ bàjẹ́ wọ́n kó dúkìá jọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń lọ ọ̀bọ lákín náà gínà ina náà ẹni ọjọ́ lọ́wọ́ gẹ̀gẹ̀ ẹni tọ́rọ ọ̀tà ìwọ̀n tọ́lọ́wọ́ bá pín fún nínú orí orí ńlá ni tọ́ bá jìrọ̀ mọ́ wọ́gbìn ọmọ pé owó òfẹ́ ra àwọn ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àlàáfíà owó òfẹ́ ra ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ nìkan tó ní àdẹ́wò lífà problem lónìí lórílẹ̀-èdè yìí tí lífà náà wá dìgbò di ohun kó ti bàjẹ́ táyọ̀ ọ̀làjì wọ́n bá lọ Canada àbí India máa tọ́jú 50 million lóòfè ní o tọ́lọ̀ bá wá sí é fún gbogbo ẹ̀ ló ń mú lẹ́nu àti ohun tí wọ́n ní ọmọ àjà àti ohun wọ́n ní ọjẹ́ bó o ti mú tí lọ jẹ lẹ́dẹ̀ lọ ń jajá lọ ń jẹ gbogbo ẹ̀ tó lè kó bá láàfin ara rẹ ẹni tí ń jẹun tọ́sẹ̀ tọ́ gan-an ààrẹ ń ṣe kátó àtọ́kùwọ̀ tí wọ́n ní òjìnà sí ohun tí wọ́n ní òjìnà sí látòkè sámà ṣùgbọ́n síbẹ̀ náà ọlọ́run bá tún mójú bá láàfin ààrẹ orí ńlá o àwọn ààrẹ kan ń bẹ ààrẹ olówó ní ẹni ó bí ṣe kàbọ̀ máa so nínú rẹ̀ ní gbogbo àwọn ààrẹ ẹnu pàpà jùlọ tó bá bá bẹ́tẹ̀ ẹ̀ta lọ liver problem kidney problem and heart problem ọlọ́mọ fi gẹ̀gẹ̀ ṣe wánú mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó fi ṣe ọlọ́mọ kọ́ bá jùlọ àlàáfíà tó pọ̀ fún wọn àwọn ààrẹ pọ̀ tó jù báyìí lọ nínú rẹ̀ ní káńsà wá o ẹni káńsà bá mú tó bèèrè gbẹ̀rẹ̀ jígẹ̀jígẹ̀ ọmọ amúra kú ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń mú àsìkò okú wọn ni ètò kíkẹ̀ máa ń sún síwájú pé kálà kí ni rọ́ máa dínkù ni wọn ò tí ìrógùn tó wà pọ́pà lódodo tí ó mú káńsà yẹn kó yẹ́nyẹ́ àti tó bá sì tẹ̀sẹ̀ tẹ́ni náà sọ ṣùgbọ́n tó fi gbẹ̀rẹ̀ jígẹ̀ tó ti gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ tó ti tako ọ̀ ìnira ni wọ́n máa mú kó díẹ̀ díẹ̀ o àsìkò kóńtọ̀ òun ni ò tó pẹ̀lú àríwòye àsìkò yìí ọ̀sáàrẹ̀ kan ti ń bẹ sí òṣòògùn rẹ̀ ṣùgbọ́n wọn ò tí mọ̀ ọ́n tán dáadáa ẹni ọlọ́ba bá mú káńsà rẹ̀

يا ابن آدم إلى ما نبي آدم يريد ya قسم الله لك يلو سنتو adama ọ tẹ́kùn agbìnà náà wọ́n lọ́rọ̀rọ̀ jù náà àwọn èèyàn ya mùsùlùmí bá di ti jáde bákan na ìní ayọ̀ ọkàn ní máa ń fa sábà bíi kéèyàn ní agbára láwùjọ àwọn èèyàn máa rí èèyàn bíi àti bí ẹgbẹ̀rún léèyàn bí wọ́n mílíọ̀n látàkọ láyé ọkà ẹni ọba láyé ọkà àgbàrà ni máa ń jẹ́ ó ń sọ ọlọ́run ọba ló jẹ́ ọmọ bẹ́ẹ̀ látara ọ̀rọ̀ kẹtẹ́ àbá jùlórí sọ fún jùlórí sọ fún Muhammad sallá sọ́nà àti ìsìnkà tó jẹ́ ń bá wa gbà wá tí ìmọ̀mù jáde bá jẹ́ ló nínú àdìsí náà wà Muhammad ọwọ́ sọ yá Muhammad Muhammad ṣọ́rọ́fù lè ọlá tí ń bẹ fólùgbàgbò òdodo jù yẹ́yẹ́ ìyámọ̀lẹ̀ olùgbàgbò òdodo máa jíbìdé lóru kírun gbogbo ọwọ́tọ́ bá ti fílẹ̀ tó ní gúní ma ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàyà sí ma pàpà jùlọ òun súnnà àtàǹjẹ́ súnnà nípa lásán ni ìmá ṣe fi yá máa láyé agbọ́dọ̀ jẹ́ nìkan tá ti mímọ̀ ẹlòmí táwẹ̀ dé ti lọ́tá òfin ọkàn pẹ̀lú fi yá máa dédò alẹ́lónú wọn bẹ̀ máa jí fásubá tó sẹ́gun lẹ́lòmí tó lọ fi ṣubú ọlọ́run ọ̀sánù aláwùjọ bá wà yìí kájẹ́ nìkan tá máa ṣe fìyàmọ̀ láì ó ti wá fèrè fin ọjọ́ mẹ́ta nú ọjọ́ méje lọ́fẹ́ ọjọ́ mẹ́ta láàrin rẹ̀ ẹnu pé kò mọ́ pẹ̀sà ọjọ́ kan nípa ọjọ́ báyìí ní ìta àdìdé wọ́n tó gbìyànjú pé ọjọ́ mẹ́ta nú ọ̀sẹ̀ wọ́n ti ẹjẹ́ nìkan tó máa ń jí lóru ọ̀láwó ká náírà kà àtẹ́yìn kódà kọjá yá káà méjì ló fi ó fi bó ti lọ sùn padà ó sì da ọkọ̀ má fi ṣe àríwèsí o tọ́ba lè ṣe é tọkọ rí onímọ̀ sí tẹ̀lé àwọn ọmọ rẹ̀ tọba lè ṣe báwọn ìyàwó rẹ̀ onímọ̀ sí tẹ̀lé àwọn ọmọ rẹ̀ ọjà púpọ̀ láàrin wa tọ́lọ́run wá ṣe yẹun tọ́rọ ọlọ́run ọ̀pẹ̀lọ́run bá níwọ̀n bá lọ sùn padà orí ńlá náà máa jẹ fún ọlá tí ń bẹ fólùgbàgbọ́ òdodo àlẹ́bí ní bẹ́ẹ̀ bí kìyàmọ̀ láì torí pàwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ sọ fẹ́ǹsì bá máa ń ṣe kìyàmọ̀ láì àpèjúwe rẹ̀ dàrí jẹ́ bí kìnìún ojú ayé ni o lọ́dọ̀ àwọn ọ̀tá ṣùgbọ́n ní tí ẹ bá ṣe ó dàrí jẹ́ bí kìnìún pépà ni o kò sígbà yóò ta dé bí pépà tá a fáyà eru ele mẹ́bà wá ìgbàtà bá ti gbá nípa máa fa ó dàbí wọ́n tó wọ́n bá yà á sílẹ̀ ilẹ̀ lásán tí ẹ̀bá ti tẹ̀tẹ̀ pàárẹ̀ ọparẹ́ náà ṣùgbọ́n tí wọ́n máa ti fi àmọ̀ lẹ́yìn lódodo tí ìkìlì wọn ojú ayé ní ọjọ́ lójú àwọn ọ̀tá tó nímọ̀ bàbá lè kọ́ ìtumọ̀ rẹ̀ náà ma pé má máa tọrọ ìtumọ̀ rẹ̀ náà pé má máa dọ́gbọ́n tó bá jẹ́ fáwọn tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ọwọ́ àtẹ̀jọ́ jẹ́ tiẹ̀ tí wọ́n bá fún ọ sun tó burúkọ àlébì máa ń gbẹ̀bù ṣùgbọ́n wá jẹ́ nìkan tó máa ní máa ń pa tọ́lọ̀ bá máa kéèyàn ní ayọ̀ ọkàn débi wá padà ní sí èèyàn àorí ńlá o àníbíà Muhammad ala sọ pé iná ìzọ́mìlì jẹ̀sà ó ń sọ bá pé bí ẹ̀sẹ̀ tí máa ń tóbi tó tí máa ń bẹ máa ìzọ́mìlì pẹ̀lẹ́ bájẹ́wò bá tó tóbi tó ní o bájẹ́wò èèyàn bá tóbi tó lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ lẹ̀sìn yóò fi tóbi tó lọ́dọ̀ Ọlọ́run wà

torí pé yọ́ rọrùn fún àti ṣẹlọ́run bákan náà ìṣẹlọ́run ọba rẹ̀ ó sì já rọrùn yóò tún wà lábẹ́ rẹ̀ ó fi àrọ́ọ̀mù ó kí bọnúkó tó ti lọ́run ìjọsìn rí ọ̀jẹ́ tọwọ́ gbà lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ tẹkùn àbàdàn náà ọ̀jẹ́ ẹrúsìn ọlọ́run ọba jùlọ náà àwọn èèyàn wọ́n kún fọ́nà àn ń bá fẹ́ lò gan-an wá aráyé o ìyẹn ni pé wá jẹ́ nìkan tó yan ayọ̀ o láyọ̀ ọkàn

àfọwà kí mo mọ́nà ìzá ó ní kóhun bí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òun sọ̀rọ̀ lọ́wọ́ ànẹ́bí fóhun òun tún sọ̀rọ̀ lọ́wọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí tún fóhun òun tún sọ̀rọ̀ lọ́wọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí tún fóhun tó mọ̀ kọ́ lẹ́lẹ́ lẹ́yìn náà ọwọ́ alánẹ́bí sọ fóhun báyìí pé yá hafi nínú àwọn tàbí ta mọ̀ pé kèése gbogbo ọ̀rọ̀ kèése gbogbo ọkọ̀ ọlọ́run inú àlálẹ̀ ìfi àlìfọ̀lá a lè pe Abdul Hakim ní Abdul Hakim a sì lè pe ní Hakim lásán tàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní sí jẹ́ Hakim ànábì sọ pé ya Hakim mo pè rẹ Hakim inna hadha al-mal ó rí dúkìá qadratun hulwa ó tutù pẹ̀lẹ́pẹ̀lẹ́ o adùtí ń bẹ́ bí dúkìá ṣùgbọ́n wọn pàmọ́ ní àkọ́dá orí sí ìdè náà ẹni yóò tọ́ bá gbà pẹ̀lú ọkàn tó mọ́ bóre pẹ̀lá òfin ọlọ́run bó fi àlùbẹ́kà sí fún kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí àwọn tàkà tí wọ́n fi wá ní ọdọ̀ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ní hakim bunu izami ń tọrọ lọ́jọ́ náà lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí fún ó tọrọ ànẹ́bí fún ó tọrọ ànẹ́bí fún ló jẹ́ kánẹ́bí ọ̀sọ̀ ọ̀rọ̀ yìí táwa kọ̀ọ̀kan ní ọmọ orí múlò náà bẹ́ẹ̀ lórí ẹ̀ bá jẹ́ nìkan tẹ́ pé bùkátà báyẹn débi pé ẹ tọrọ lọ́dọ̀ ẹnìkan ah! tọ́ba lónìí ọtọrọ lọ́la ọtọrọ lọ́túnla ah, ah! èyàn jẹ́ ní àbùkù lọ́dẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́bẹ̀ tí bùkátà bá bá yẹn débi pé èyàn gbọ́dọ̀ má tọrọ ọba tọrọ lónìí tí ó jẹ́ pé yóò tún pẹ́ tó tọrọ lọ́dọ̀ rẹ̀ bíbẹ̀ ẹni ní ẹni ní ibú mọ́ ń tọ̀hún lọ́wọ́ wa rẹ̀ tó fún arákùnrin yìí pé Hakim wà mọ́nà àkọ́ta òbí ṣọ́rọ́fì náà ṣùgbọ́n ni yóò ti bá ń gba dúkìá àwọn èèyàn lẹ́sẹ̀ gbọ́ ọbẹ̀ máa rùsẹ̀ mọ́ ń dàlá ọbẹ̀ máa fi jayé pọ́pà lọ́dọ̀ eléyìí ó lóò tákó túpà lọ́dọ̀ ẹlòmí ó lóò tákó túpà lọ́dọ̀ ẹlòmí àwọn àfáà ṣe ni nígbàtá sí rẹ̀ nìkan ó tù ú níwájú ẹkọ́ bá ti gẹ̀ẹ́gẹ̀ẹ́ lọ́wọ́ tó lówó ọ̀tá ah, ọ̀kárẹ̀ mo ṣe kọ́ọ̀lì orí àdúrà rẹ̀ gẹ́gẹ́ láwà lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì wà níwájú Ecobank lọ́jà àlá lọ́ntàn wá ṣe àrígbé ẹ̀hán síbẹ̀ tí máa ń sọ ọ́ nì tẹ́ẹ̀lì fẹ́ sì wà lórí àwẹ̀ sí sáàdúrà mi lọ́wọ́ bàbá tó bà lóhun sáàdúrà ní wò lọ́ọ̀kan yìí àti ibi tú o ló fi tú sí oúntọ̀ lọ́wọ́ tí ẹ bá ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ìṣẹ́ráfínà ọ̀rẹ́ fi sáyé mọ́ndàlá lẹ́bí ní pé lámú yóò bá rí pé láhùn fèé ọlọ́run bò ní fàlùbáríkà tí ó ọ̀rọ̀ rẹ̀ wájẹ́ pé wọ́ká nípa lẹ́dí yá polówó ọlá ayé ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń jẹun tí ò yó ni o yọ́ọ̀tẹ̀ máa jẹ́ nínú àlámọ̀rí ilé ayé àsọ̀tẹ̀ tí ó nínú àlámọ̀ ilé ayé ya ń zoro lémọ̀nì ó wà ẹ̀rọ ọmọ wo ẹni tó bá kéré sí ẹni ọba kéré sí ẹ̀ nínú ilé ayé lọ́ bá sí ń wò ọmọ fẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n bá ń ọlọ sí lọ́lá lóore à wọ́n bá ní ojú ó kò sí dúpẹ́ torí ọmọ àwọ̀ rẹ̀ lẹ́yìn fún ló sì pọ̀ bí Dangote ṣe lówó tó lówó rẹ̀ pọ̀ jàgbó rárá gbogbo ọmọ tọ́lọ̀ bá jógún kò jí mẹ́rin lọ ọbẹ̀ bí tí o ọlọ́run ọ̀dá lóhun ni o mẹ́rin péré ló bí inú ọmọ bàbá ti wo àwọn ìlòmí láwùjọ yìí tó ṣe pé à níbi òsì sáádé gan-an níbi kárí wọn pé árísìkì ìgbọ́n níbi tọ́pọ̀ à ẹlòmí ibi débi pé ó ti ẹ̀wà ó ti di àti bí ká ní bí kéèyàn má tọ̀ tó ti jẹ́ kéèyàn gbọ́dọ̀ tọ̀ èyàn gbọ́dọ̀ mú mi àfikọ́tọ̀ bẹ́ẹ̀ náà ní kọ̀gbọ́dọ̀ súnmọ́ bí àfikóbìnrin olóyún inú orí tọ́lọ̀ bá ṣe fún lóore ní o tọba mọ́ lóore o ìgbẹ́lò mi ń bẹ tí ó tún máa bí mọ́ lọ́wọ́ bá lórí ẹ̀ pé ibà ní òwú wá lòun tó wá jẹ́ ó tiẹ̀ táwọn obì eru mákíún ṣì wá rí ibà àtẹ́wò tòun wá lélẹ́ yìí ẹjẹ́ bá ń gbélé ọmọ òun kó jàre àtẹ́wò ogun tòun yìí mákẹ́ǹ tòun ká tọba rẹni tí ń béèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá pé kọ́lọ́run bó ṣùgbọ́n gbọ́dọ̀ bá àwọn tó yí ọká àtọ́lọ́gbàjogún ọmọ fún yín lọ́jọ́ ọjẹ́ kò jẹ́ ọmọ pé orí lọ́mọ ẹni ọlọ́gbàjogún fún kó dúpẹ́ fọlọ́run lọ́dọ̀ orí ẹ̀ ẹni tọ́lọ́wọ́ bó tí ìfún lọ́mọ̀ túnmọ̀ rẹ̀ pé àlèmọ́lù wàlúbànú sí iná kiri àyà tuntun àlébì sọ pé òun tó ilá mọ́ni ọ̀sọ̀rọ̀ ní nǹkan ẹni ọba kéré sí ní ẹ máa wò ọ̀lá tẹ́ntù ilá mọ́ni wà pàwọ́pàpọ̀ ẹ máa wẹ̀ ní ojú ìlọ nínú ọ̀rọ̀ ilé ayé o

ọwọ́ sùn lórí ẹni sùn lórí ìtẹ́ fàkọ́ọ̀mọ̀ ànábì bá dìde ọ̀pọ̀dé hapsara fi jàǹbẹ́ ìtẹ́ tó fi sùn níjọ́ náà bọ́ ọba pàmọ́ ẹni kẹkẹ, ọyẹ kọ́ ọmọ ẹni àtijọ́ tí a máa ń rà lójú ọba lójúde ọba tó àtọ̀tẹ́ ní àwọn tá ń lò nísìn àwọn ẹni onípẹ̀pẹ́ tó wà ní tiwọn nígbà náà fi ẹni àfi àfinájólé tẹ́tí èyí tá ń lò ń gbà kan ẹni onípẹ̀pẹ́ tí wọ́n ó ń sọ ọlọ́run bá dìde lórí ẹ̀ gbogbo ara rẹ̀ wá lé pátipátí ọkùnrin abdullahi mọ́mọ́ sí ìwà sọ́bá ìpẹ́yà Rasulullah ìrí ń sọ ọlọ́run ọba ò látàkọ́dùnà látara wàtọ́ àyíká náà lè lọ́ra rọ́ọ̀gì fún ọni ó máa fi sùn pàpọ́ọ̀n ó sọ ọlọ́run bá sọ pé máa lè wọlé tùlìyà kò sí mọ́ fẹ́ fayé tẹ̀ o máa ana fi tùlìyà èmi àtayé àjẹ́ ǹkẹ́kẹ́jú pé ìlà àrọ́ pípẹ́ ọ̀rọ̀ mi pẹ̀láyé àníbì ní sọ́bẹ̀ pé ọ̀rọ̀ òun pẹ̀láyé ó dà gẹ́gẹ́ bí ẹni ó gùn nǹkan ni ó ìsàdálà táàtà ṣàjára nígbà tí wọ́n gùn nǹkan lọ́wọ́ ó dá bòójì kan ní igi kan lọ́sẹ̀ bòójì yìí ń sinmi ń bẹ̀ ó sinmi díẹ̀ ń mọ̀rọ̀ ọba tún gbé nǹkan ẹ̀gbọ́n rẹ̀ padà wàtàrọ̀ kà ọwọ́ àfi abẹ́ gbìyànjẹ́ lẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ti jẹ́ ilé ayé yìí tí wọ́n rẹ̀ ní pé mélòó nílò ilé ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ya o à ń ṣe nípa pé wọ́n tó máa wò ah, a ti ẹ̀wà arógo ráìsì láàjẹ láàárọ̀ tó bá tún dọ̀tẹ́ wọ́n tún ní aṣọ di pupa tó bá mu dalẹ́ dàrí láàmú wa o na ah, hmm, mi mi ọmọ ẹlẹ́dẹ̀ tí ń bèèrè lọ́wọ́ ẹ̀ jẹ́ pé èsì jẹ́ tẹ́lẹ̀ ẹ̀ fi gùn bọ́ọ̀lì ẹnu ìlúwọ́ náà wà yẹn o à ń jáde lójoojúmọ́ ọlọ́run bá ní sáyẹ́sì ti fún òbí o tọ́wà pé ohun tó bí ń kójọ ni bá ẹlòmíín ṣe é fara fún òfún twenty thousand lóṣùn ṣùgbọ́n ìyàwó àtọmọ wọn ò lè má gba wọn one thousand lójoojúmọ́ tí ìyàwó wá fún one thousand lójoojúmọ́ thirty thousand lọ́jọ́ ìbọ́lọ́ ti rí dáìní tó kù ọlọ́run ní jogun àìsìkì fún wa ò kìí sàwá o ẹ̀yin obìnrin ẹ tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bó pé tàí sì kí fáwọn ọkọ yíyọ pọ̀ sí mọ́tọ̀ ọba ti ń ṣe pé òun mú ojú látòkè samáwò anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú jẹ́ ẹmú rẹ̀ ìyàwó ìsàsàlà yìí nípa rẹ̀ ó ní pé ìyàwó ìsàsọ pé ma ṣẹ́bi à ààlà Muhammadin mundu qadima al-Madina min ta'ami burrin tàbátàlá yá ni ìyàwó àìsà ni pé látijọ́ tí gbogbo àwa fámílì ànẹ́bí àti ànẹ́bí wa Muhammad sallá sáńtà fi délù mọ̀jínà báyìí ààjẹ́ nìkan tó fẹ́ fa yórí fún odidi ọjọ́ mẹ́ta níbi oúnjẹ tẹ́nà àwọn oúnjẹ tí wọ́n ń jẹ ń gbà ní à ń kó oúnjẹ yẹn ní bọ́ọ̀rù kò tẹ́ bí júwe àfi pé orí wọ́n ká fi wé bí ẹ̀wà tàbí ká fi wé oúnjẹ tó tún da lásìkò tiwa yìí ò lè gbọ́dọ̀ má jẹ bóyá ọmọ kéékèèké rẹ̀ sí tẹ́rẹ́ ìṣẹ́ ọmọ kékeré ọ̀gbọ̀dọ̀ má jẹ́ láàrin jọ mẹ́ta á ah, bí kálárẹ̀ lálóṣe ìyàwó ẹ̀ṣà sàlàyé pé láti bàdá ti wọ̀lú mọ̀dínà oúnjẹ tá ń pè ní búrò yìí àjẹ́ ló fi tó dídí àjẹ́ lódídí ọjọ́ mẹ́ta tẹ̀lé ra wọn rí yọ́ fa mẹ́hẹ̀ ni oúnjẹ méjì wọ́n sì ń jẹ lójọ́ ẹ̀ níbi Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ tìyálẹ̀ta wọ́n jẹ tàtà lẹ́lẹ́yìn mọ́ngòrò ìyàwó ẹ̀ṣà sọ pé àdádálẹ̀ tí wọ́n kọ́ dálẹ̀ lẹ́yìn ikú ànẹ́bí èso oúnjẹ àwọn ọmọ tí wọ́n jẹ mẹ́ta mọ́ lónìí o wọ́n sì tún wo pé ayékáyé làwọn ń gbé àwọn ìgbáyé ìgbádùn àwọn tó jù wọ́n lọ ni wọ́n wò láwùjọ o ẹ̀yin ọmọ ẹ̀wọ̀ àwọn tí ò tó yín ẹ̀dùn pẹ̀fọ́lọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì lò tẹ̀lé ayé ní ìyàwó ẹ̀sà sọ pé máa ákàlà àrò Muhammad sọ́lọ́lá rẹ̀ sọ́lá àfilà fẹ́ni fi yàwó mẹ́ ìlà ìjà ọmọ tamọ̀ oúnjẹ ọlọ́run ọbọ̀ òjì oúnjẹ méjì lọ́jọ́ oúnjẹ méjì tàní wọ́n máa ń jẹ lọ́jọ́ ní jẹ oúnjẹ méjì sí pé ọ̀kẹ́ nínú oúnjẹ Muhammad sallallahu ìwọ́n mọ́ wa máa wo lónìí tàbí wọ́n rẹ̀ wọ́n máa wo lónìí tàbí wọ́n kọ́ náà lọ́wọ́ máa wo pé á ah, ìgbésí ayé tó lè lẹ́ ń gbé ah, ìgbésí ayé wo ní lè ẹjá sí pẹ́ fọ́lọ́run lórí oore tó ṣe fún wa oore náà pọ̀

wọ́n ń gbé sínú abọ́ jẹun tí wọ́n tó wá gbé sínú tírìsì ilẹ̀ ọpọlọ ọ̀sẹ̀lẹ̀ sí rí o bí ewé bí gbá mẹ́lá àwọn fi jẹun lójú ayé wọn tẹ́lẹ̀ ìbá jìnà sí ọ àwọn náà jọ lò tẹ̀mí ayé bí ni ẹ bá fẹ́ mú mi tó tutù nígbà kan à omi kòkò láàmù gbogbo àwọn olówó nígbà náà tó bá fẹ́ tó tẹ̀mí ayé omi kòkò ní tó délé ọba wọn ti láwọn kòkò jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ omi kòkò lóòmù tí ẹ bọ́bá fẹ́ gbádùn dópin yọ́ wá àwọn obìnrin ti pàdé mẹ́ta wọ́n máa pátẹ́gùn sí ra láàfin rẹ̀ bá náà dé bá láyé bọ́bá kẹ́ bá ń ṣe rẹ̀ láàfin lónìí àwò pé a ó ti ábí àjẹrà rẹ̀ tó yìí ládúrí èsì ti ń tẹ tó tó báyìí èsì ti wà tí ò ní di kíbírì ìgbàfẹ́ǹsẹ̀ máa pátẹ́gùn tí ọlá máa a ń lòtẹ̀mí ayé kọjá rọrùn lónìí àwọn anú mọ́sálásí fáànù ní fẹ́ sí wáyé

àti bàbá yọ́ máa jẹ́ nìkan tí pé yọ́ máa kẹ́ omi sí ànẹ́bí wa Muhammad sallah tán lórí omi ó sì máa kẹ́ lágbọ́n rẹ̀ bí wọ́n ti lò tẹ̀mí ayé fún ilẹ̀ bọ́lọ́run lò àwọn òwò káyèwò làwọn wá wáyé àwọn lólé ayé ta gbádùn ọlọ́mọdé ni ọ̀wọ́ wa mọ́ ọlọ́dàkùnmọ́dé àjọ àjẹ́nà wa mọ́ ọ̀nà ẹ̀hàn Muhammad sallah àlọ́sọ́lá afọ́nà bá ti rí nínú àwọn tíyàwó ànẹ́bí wò ní ṣe ọ̀bá nẹ́bì láyé o tábìyìn ni o kódà nínú àwọn asọ́tù kìbá nínú àwọn asọ́tù tàbìyìn ni pèsè kìbá orí pé àwọn tó jẹ́yàwó ànẹ́bì ló wò ó ó ń sọ bá tún kúrò láyé fún ó tó bì àwọn tí wọ́n bí lójú ayé ànẹ́bì tún èdè ọmọ kan ọmọ adìkúlù bu yóò tàzíwájú nàbí sàádà lọ sáàbí ìlàfàtò Usman bin Affan ah! mo jẹ́ nìkan tí mo wọlé àwọn ìyàwó ànẹ́bí wa Muhammad sàádà lọ sọ́lá lọ́sùnkọ̀ ìlàfà Usman ọmọ Affan àdífà ẹlẹ́ẹ̀kẹta pàtàmẹ́wàlù sọ́kọ̀fọ̀ àábìyẹ̀dì máa fọwọ́ ju ikú wò tó wọlé rẹ̀ máa fọwọ́ gbé ní kọ́ lónìí àwọlé sílẹ̀ ní o àwọn náà dé báwọn rà wọlé kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ a lè wọlé tẹ́kárí inú léwọ̀ ṣùgbọ́n látẹnu ọ̀nà àfi ká bẹ̀rẹ̀ wọlé àbẹ̀rẹ̀ wọ̀ làwọn ọlé àwọn bàbá wa àwọn náà ń kọ nígbà náà pé àwọn ọmọ olè gbé bẹ́ẹ̀ wọ́n kọ lónìí àwọn ọmọ olè gbé bẹ́ẹ̀ ìyá wa náà ń kọ ìbá wọn ní ìbádàgbà wọn lówó bẹ̀rẹ̀ sílẹ̀ ń kọ́ nulẹ̀ gbogbo ohun tí wọ́n dààmú fún lóò àwọn ọmọ padà wò pé sílẹ̀ ń kọ́ àwọn ilé alára àgbàrá míì ní ó ti padà máa bọ́ ọ̀ta

ṣe káwọn ọmọ padà máa lọ pé kọjá sí ìjàkà kọ́lọ̀ bọ́ sàánà ẹnìkan káwa. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتى الله وبارك

téèyàn bẹ́ẹ̀ sí láyọ̀ ọkàn kò tí ó fowó rà àfi ká láyọ̀ ọkàn yẹn ní túpa ti kú òkú ohun tọ́lọ́run bá jogún fún wa yọ ti ọlọ́run ìtumọ̀ ayọ̀ ọkàn náà ẹni ọba ní ayọ̀ ọkàn dúkìá kan ní o tó fi pẹ́ ní ọbẹ̀ ẹgbẹ́ ní kò ní lọ́la lánàá àfọwọ́ ayọ̀ ó ní pé méjì ni o tẹ̀tọ̀lọ́bọ̀

yóò wá bá ọ ṣùgbọ́n èyí tó lóore jù ń bẹ̀ ni àwọn èsì fọ́nà àríṣìkí tó ṣe pé ó rí wáyé wọ sí ní ọwọ́ àti ń gẹ̀rẹ́ ayọ̀ ọ̀sán wa ń bẹ̀ ń bẹ́ òun ló lóore jù òun náà sì ní ká máa tọ́ lọ́dọ̀ ọlọ́run afọ́ àtàdọ̀ màbí wọ̀ kọ́ nínú àwọn mẹ́wàá tó látàyé wá òun ló kú gbẹ̀yìn nínú àwọn tàbí mẹ́wẹ̀ tó gàwé àlùjẹ́nà látàyé sáàdọ̀ ọmọ àbí wà pa ń sọ fọ́kàn náà ọmọ rẹ̀ báyìí pé yá bùnà ya eré ọmọ mi ọba ń tọrọ ọrọ̀ lọ́dọ̀ ọlọ́run pàtùlùbùhù bí à máa rẹ̀ pẹ̀lú pé ọrọ̀ tó ní tí ayọ̀ kan tẹ̀lé ayọ̀ kan wà pẹ̀lú ẹ̀ ní rẹ̀ o fàyínà máa lón láyọ̀ pàtó torí pé ayọ̀ ọkà hmm, dúkìá kan ní kìí parun ẹni ọlọ́run bá ti jogún ẹ̀ fún wà ìyá àgbàwà sọ́màá sọ́ra fún ayé gbẹ́ndẹ́múkẹ́ sọ́ra fún pé mọ́sáfẹ́ eléyìí mọ́sáfẹ́ eléyìí fàínẹ̀hù fàtọ̀rọ̀ ní àdéròn òsìní máa ń padà gbẹ̀yìn fún yẹn yẹn tó tọba tí ń wá ayé má pé èèyàn tí sì ní báyẹ̀ yìí lọ walaysa bil ya's wà sọ́ra o ọdọ̀wọ́ rẹ o pẹ̀lú ìmáma jákàmùná torí pé ẹnìkan ò ní máa jákàmùná àyàfi kọ́lọ̀ ọba ní ọjákàn kò lọ́dọ̀ ẹ̀ bákan náà fáwọn rọ́ọ̀gì ó ní pé òsì mẹ́rin òsì iṣẹ́ yẹn tí sòsì mẹ́rin ni òsì alákọ̀ọ́kọ́ alìhàsànẹ́tù fil àkhírà àwọn dáadáa jọ́gbé dàdù kìyàmà tí èyàn rẹ̀ kàn ọwá àdíjọ́gbé dàdù kìyàmà ò mọ́ kò sí ńlá ni o ọlọ́dàkùn máa fi hẹ́nà ẹwà o gbogbo dáadáa ta lórílẹ̀ ayé dákun jẹ́ ìpele lọ́pọ̀ ìlọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá yẹ gbogbo àwọn dáadáa tó ṣe lórílẹ̀ ayé tó léèkó wọn bá kò padà wá bá a mọ́ kò sí ńlá lọ́ta wa wọ̀fọ́kùnrin náà kejì òun náà ni ò sí kéèyàn má ní ayọ̀ ọkàn nínú sẹ̀mí ayé ẹni tí ò bí etí láyọ̀ ọkàn nínú sẹ̀mí ayé àpá ọ̀rọ̀ gígùn ní pé òsì ní náà wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta nóòsì òun náà lòsì tó gbajúmọ̀ lọ́dọ̀ wa yẹn kéèyàn olówó kọ́ máa na àwọn èèyàn lówó láwùjọ wa wọ́n ní wọ́n ná olóhun òun ni bí táwọn èèyàn sì pọ̀ síjú ṣùgbọ́n ò sí gbogbo ẹ̀ òun náà ni ò sí kéèyàn ó ṣe dáadáa lórílẹ̀ ayé ò sí kéèyàn máa wá kéèyàn máa ní ayọ̀ ọ̀tẹ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n láwọn bá fi gbogbo ẹ̀ ó fi pàdánù fún yẹn pátá ṣàfihàn ẹ̀dẹ́yẹ̀ wà láyé ó tún wá jẹ́ gbọ́dọ̀ kìí àmà kò tún bá dáadáa rẹ̀ kò sì tọ́ lágbára ní òun ìṣúkẹ́rin ọlọ́run á fi kẹ̀kẹ́ ta wá ń bẹ́ o àfáà Nu'aym Muhammad ó sàlàyé pé mo gbọ́ sí àfáà Abdullahi ibn Mubarak ó sàlàyé báyìí pé mòró àtòlùkọ́nà ẹ̀ àtòlù mi mòró àtòlùkọ́ ìtọ́ kéèyàn ó ní ọmọ lábí níbi ìláyọ̀ ọkàn yẹn ni pé wọ́n tọ́lọ́wọ́n bá ṣe fún ọkọ̀ ọmọ ọlọ́àbí fún ẹ̀ ó pé òun náà lóore o ṣùgbọ́n ohun tọ́lọ́wọ́n ọba fún ọ yẹn ọwá ní ayọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú rẹ̀ ọwá pọmọlú àdínkù òun lóore ju kó ṣe pé ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá fún ọlọ́rọ̀ ọ̀nà fáwọn èèyàn lọ́mọlú àbí pẹ̀lú ẹ̀ òun náà dá ṣùgbọ́n kọ láyọ̀ ẹ̀dá ju kò jẹ́ nìkan pé pé gbogbo kọ̀níṣà yóò tọ́ bá rárá rẹ̀ rẹ́ni tọ́ máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ìṣẹ̀rí tàà ń lò láyé lásìkò yìí ìṣẹ̀rí wọn bá ta bá rí àdúpẹ́ fọ́lọ́wọ́n ọba lórí ẹ̀ torí pé tọ́wọ́ pé gbogbo bá ṣe ń ṣe wàhálà sí láti wo pé bóyá fẹ́ jẹ́ kọ́rọ̀ ní ọ̀pọ̀ ó ṣe ṣe ká máa jẹ́ nìkan ká máa ṣàì mórí sọ́lọ́run báyìí yóò kọ́ wá ṣe wàhálà tó wàhálà àwọn ẹlòmíín pọ̀ àríṣìkì wọn ò tó díẹ̀ o wàhálà àwọn ẹlòmí pọ́ ìhun tọ́lọ́wọ́n bá pín sọ́dọ̀ ohun tó tí ẹ́ o ìhun tọ́lọ́wọ́n bá ti wá pín fi hàn dúpẹ́ fọ́lọ́wọ́n ọba lórí ẹ̀ o sì láyọ̀ ọkàn lórí ẹ̀ o sì máa bẹ́lọ́wọ́n bá pín fọ́lọ́wọ́n bá jẹ́ ọ̀pọ̀ sí tọba tí bẹ́lọ́wọ́n bá pín fọ́lọ́wọ́n bá jẹ́ ọ̀pọ̀ sí tó sì láyọ̀ ọkàn pẹ̀lú rẹ̀ ìwọ̀n ọba tó ọba ní ó ríná ó sì ríná níbi tó dé bá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bẹ́ẹ̀ lọ láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ tó wọ́n bá padà dé táìsì kí bá padà dé bọ́ọ̀bà nẹ̀gan ibi tó ní dé bá lọ́dọ̀ ọlọ́run bá lọ́rùn àbẹ̀lọ́ ọlọ́run bọ́ba lè kẹ́ọ́lá ó fè ní àti ní ayọ̀ ọkàn nínú oore yóò tó ṣe fún ọ lórílẹ̀ ayé ó fún wa ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ oore ọmọ tó fún wa kó fún wa láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ oore àrísìkì èyí tó fún wa kó fún wa láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ oore òkùnkùn tó fún ẹnì kọ̀ọ̀kan kó fún wa láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ oore nǹkan ẹ̀gùn tó fẹ́ lòmí ọlọ́run kó fún wa láyọ̀ pẹ̀lú ẹ̀ o oore àlàáfíà fi bá ti jìkí wa ó fún wa láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ gbogbo àwọn oore tí èèyàn máa ní lórílẹ̀ ayé ọlọ́bọ̀bà lẹ́ta kó Awọn káyọ̀ tẹ̀lé àwọn wa kúrú pé pé à ń tẹ̀mẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ba ní dáadáa pé fún wa yálà nínú dáadáa ní ọlọ́ba kó ṣe fún wa èyí tá ń rìn lọ́dọ̀ ọlọ́run pé àwọn tí ó rẹ̀ mí lọ́wọ́ dákun má pa wọ́n lẹ́kún àwọn tó yẹ kó wọ́n dunú nù wa dákun bá wa ṣàlékún dunú wa àwọn tó yẹ kó wọ́n banújẹ́ dákun bá wa mú bànújẹ́ wọn kó àwọn tó ṣe pé wọ́n jẹ́ nìkan tẹ́ fá láàáfíà ń bẹ lára wọn bá ṣàlékún àlàáfíà wọn o àwọn tó yẹ pé àìdá láàáfíà ń bẹ pẹ̀lú wọn ọlọ́dàkùn bá jogún àlàáfíà fún wọn àwọn tó wá jẹ́ pé wọ́n jẹ́ aboyún dákun tí wọ́n sọ láyọ̀ o gbogbo àwọn tó yẹ pé wọ́n retí ọmọ lọ́dọ̀ ọlọ́dàkùn bá jogún ọmọ fún wọn àwọn táwa jogún ọmọ tó jogún ọmọ fún ìlàkùn àwọn ọmọ ọlọ́mọ lálùbáríkà àwọn òpó àwọn mùsùlùmí dákun bá ṣàforíjì fún wọn àwọn tó bá ń bẹ nù fẹ́ bá ṣàlékún fẹ́ wọn o àwọn tó bá ń bẹ mú nù yà dákun bá múyà kó lórí wọn rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina